lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tí ìran abraham ti kọjá lọ ọlọ́run kọ sí wòlíì sámúẹ́lì ó sì wí fún wípé lọ sí ìlú kan tí à ń pè ní bethlehem èmi ti rí ọba fún ara mi nínú ìdílé kan tí ń ṣe ìran abrahamu samuel sì dìde ó sì lọ sí ìlú náà nígbà tí ó débẹ̀ àwọn àgbààgbà ìlú náà rí ẹ̀rù sì bà wọ́n wọ́n wí fún un pé àlàáfíà níbí samuel dá wọn náà ó wí pé àlàáfíà ni èmi wá láti mú ọ̀rẹ́ ìjọsìn wá fún ọlọ́run lórí òkè yìí samuel sì pe gbogbo ilé jésè jọ sí ọ̀dọ̀ rẹ̀ jesse sì kó gba ọmọ rẹ̀ ó sì kó wọn wá síwájú samuel ó mú àkọ́bí rẹ̀ ó mú kọjá níwájú samuel ó jẹ́ ẹni gíga tó sì ṣe ń wò lójú samuel wípé ní tòótọ́ ẹni àmì rírọ́ náà nìyí ọlọ́run wí fún samuel wípé ènìyàn á máa wo ṣùgbọ́n èmi ọlọ́run á máa wo ọkàn èmi ò fẹ́ yìí jésè sì kó gba ọmọ méje yòókù ó sì kó kọjá níwájú sámúẹ́lì ọ̀nà tún sọ fún sámúẹ́lì wípé mo ò fẹ́ ìkankan nínú wọn samuel wá bè lọ́wọ́ jésè ó wí fún un pé ṣé gbogbo àwọn ọmọ rẹ rèé jésè dáná ó sọ wípé ó kù àbíkẹ́yìn nìkan tí ó wà ní oko tó sì ń ṣọ́ àwọn àgùntàn samuel wípé súré pè é nítorí pé àwọn ò ní jókòó títí òun yóò fi dé wọ́n sì ránṣẹ́ pé dáfídì nígbà tí dáfídì dé ọ̀dọ̀ wọn ó jẹ́ ẹni pupa ó sì rẹwà púpọ̀ púpọ̀ samuel sì fi òróró ọwọ́ rẹ̀ yà sọ́tọ̀ láàrin àwọn arákùnrin ẹ̀mí ọ̀nà sì bà dáfídì lẹ́yìn náà samuel sì padà sí ìlú rẹ̀. lẹ́yìn tá a fi dáfídì jọba tán ọlọ́run tọ̀ wòlíì nathanael lọ lójú àlá ó sì wí fún pé lọ sọ́dọ̀ ìránṣẹ́ mi dáfídì kó o sì sọ fún wípé èmi yóò mú ìjọba rẹ̀ gbòòrò sí yóò sì tóbi púpọ̀ àti wípé èmi ti sọ ọ́ di ọba lórí gbogbo Ísírẹ́lì àti wípé irú ọmọ rẹ̀ ni yóò máa jọba láéláé lórí ìtẹ́ yìí Dávidi sì wólẹ̀ ó sì wí pé èmi ni Ọlọ́run ṣe orí ńlá yìí fún láàrin gbogbo ènìyàn ó wí pé ohun tó bá ti sọ ní ẹnu rẹ̀ dandan ni kí ó ṣe nítorí pé Ọlọ́run ni ó sì wólẹ̀ ó sì ń yìn ín lógo ó sì ń dúpẹ́